أرانا هذه الأيام القابلة وتعبدنا فيها بعبادات كثيرة يرضى عن كل عبد تقرب إليه بعمل من الأعمال الصالحة في هذه الأيام أحمده وأجلله وأثني عليه وأهله ولا أحصي ثناء على ربي بل وسبحانه وتعالى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 وأوصي نفسي كما أوصيكم بذلك قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله قدير بما تعملون عباد الله واعلموا أننا قد دخلنا في العشر أوائل من شابك الحجة شمر جعل الله سبحانه وتعالى العشر الأواخر الأوائل منه على قدر كبير لهذه الأمة جاء في الصحيح من حديث ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيها خير من هذه الأيام الحديث وكذلك عباد الله قد تأقبلنا ربنا سبحانه وتعالى أن نذبح له يوم النحر وقد نفذ هذا الحكم أو هذا الأمر رسول الله صلى الله عليه وسلم وبين لنا ما تعلق بهذا من الشرائع وأسأل الله الذي لا يلام أن يجعلنا وإياكم ممن يتقرب إلى الله تعالى في هذه الأيام وأن يتقبل الله سبحانه وتعالى أعمالنا في هذه الأيام وكذلك خصوصا يوم عرفة يوم يمسك الرحمن رقاب النيران عن كثير من عباد وانباء بهذا الموقف ملائكته كما صح هذا من حديث الذي أخرجه الإمام أحمد بن مسلم من حديث ابن عباس رضي الله تعالى عنه وأرضاه معه فقد مرض المسلمين حضر الفكرة يا صلى الله عليه وسلم يضرب هذا من ذكر يطلبها lọ́ba gbàgbọ́ fún ànàbí bá gbàgbọ́ fún ara wọn tí àwa náà tẹ̀lé lọ́ọ̀kẹ́ ìgbàlú sọ̀rọ̀ àlọ́sọ́lá ẹ̀yìn ọ̀nà tòótọ́ mò ń fi àpò yìí lọ́wọ́ àmì ìgbà ọ̀rọ̀ sùhánà wà tààrà lọ́wọ́ kò tẹ́rẹ̀ ìlẹ́lẹ̀ ìgbà ọ̀rọ̀ sùhánà wà tààrà lábẹ́rù rẹ̀ ní kọ́wà sí gbangba láti máa jọ́kọ̀tò rẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ ọjọ́ rẹ̀ ọ̀pọ̀ni fọlọ́mọ ọba tó jẹ́ pé oníranran àwọn ìsúnmọ́ ilé ìpínlẹ̀ fún wa láti máa tún máa láti máa rójú rẹ̀ ọ̀pọ̀ni fọlọ́mọ ọba lórí ilé yìí. bákan náà a ti wọ àyíyàn àwọn ọjọ́ ayé ìtẹ́fẹ́jọ́ wípé ọjọ́ tó bá rìn pípọ̀ ni ọjọ́ téèyàn tètè téèyàn máa fi àsìkò díẹ̀. tí ó fi rí ọ̀pọ̀lọpọ̀ oore tí ó ti fi di ọ̀rẹ́ àwọn òkùnkánú bàtà ńlá tí ó máa múyà lọ́sí àwọn tí èyí ṣe yìí láti lè ba àtòkè láti lọ rèé pa àwọn ọ̀bàdà sílẹ̀ láti ìdí àbá sọ́jà ojú tòló rẹ̀ ọ̀gbọ́n sí àti bọ́ sínú àwọn àsìkò náà. ọjọ́ di ẹgbẹ̀rún kan àti ọdún mẹ́rin àti mẹ́rin ó lé ní ọgbà yánàbí sọ̀gbọ̀ngbọ̀ àyọ̀sọ́lá tó ti ilé pọ̀nàlẹ̀ láti májà lọ sí mẹ́jìnà tó sì ń ṣe déédéé ẹgbẹ̀rún ọdún kan àtọ́dún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogún ọdún ó lé mẹ́rin láǹtà káàkiri bá kùnà báyìí kọ́ọ̀dù láti kọ́ba a ìgbàlè fún òkè rẹ̀. àrùn ìsọ̀tọ̀ bọ́ọ̀rù ìwọ̀sọ́lá ìdọ́rùn ọba fún tó bẹ̀rẹ̀ rẹ̀ sí wa. àtẹ̀bí ò ní ẹjọ́ kẹ̀kẹ́ tí ó mọ̀ níwájú ọ̀sán sára àwa lọ̀rọ̀ O lọ̀rọ̀ wa ọbọ̀ ọ̀lẹ̀ O ọbọ̀ ọ̀lẹ̀ ọ̀pọ̀lẹ̀ ẹ̀dẹ̀ ọ̀lẹ̀ yẹ àkọ́kọ́ ọjọ́ náà ti pàṣẹ ìwà ní àdìsá náà bá a ó wà pọ̀nà sọ̀rọ̀ àbájọ kan ó ní ẹ̀sìn ìwà wọn ojú ayé o tá a bá ti bọ́ sí wàǹdù ìjà tí èdè tẹ́rẹ̀ kò sì tí olóore kan dẹ́gbà lè máa ń ṣe láwọn àsìkò míì tọ́lọ́ wọn sàré gbà yóò tún fún ní àwọn ẹ̀sọ́ tọ́pọ̀tọ́pọ̀ tó bá ń kò tẹ̀ ẹ̀yẹ. àwọn sọ̀rọ̀ bá ní nígbà ولا الجهاد جهاد الحق سبحانه وتعالى أو مثلا ولا الجهاد kọ́dà ẹ̀yìn òbí tó gbogbo ọlọ́run yẹwà títì òtún ẹni tí bá ń ṣe tààrà làtìtì òtún ẹni tí ń dàbí kọ́ làtìtì òtún tó ẹni tí ń gbàwẹ̀ lásìkò yìí òtún tó ẹni tí àwọn àpáyé lásìkò yìí òtún tó ẹni tí yẹn láti àpọ̀ lásìkò yìí àyàfi òun ẹ ń bá lè lo ojú ogun ọlọ́run ti tá tán sí ìmọ̀ rẹ̀ látàtà bí àpẹẹrẹ tó bá bọ́ sí ọlọ́run wa sọ̀tàrà kó tó lọ ọta gbogbo dúkìá rẹ̀ ọwọ́ abówó àpò ó mú ìyàwó rẹ̀ ọmọ máa rẹ̀ ọwọ́ adójú ogun tó bẹ̀rẹ̀ àwọ̀ ẹ̀ tó gbọ́ bẹ̀ wọ́n gba gbogbo dúkìá tó kó wa ẹ̀sìn tó kó wa àdúrà tó kó wa wọ́n tó bà lọ́wọ́ rẹ̀ wọ́n wá tó kó náà ẹ̀ ń bá lè ṣe báwọn ní ó òun ti yẹn lẹ́gbẹ̀rẹ̀ àdìpọ̀ lọ́dọọdọ́ ẹgbẹ́ lè ṣe bá ń lò ó ẹni tí ó pẹ̀lú kọ́nà òdíjọ́ kẹwàá ẹgbẹ́ lè ṣe bá ń o ẹni tí ó tó ẹni tí bá ẹ̀kọ́ sọ̀rọ̀ láwọn àsìkò àsìkò ilẹ̀ tí wọ́n wáyé ṣe é ó ọjà kánú gbogbo àsìkò tí wọ́n wọ́n náà tẹ̀lẹ̀ ṣùgbọ́n àgbèyàn gbọ́dọ̀ kí ìfarajọ síbọ̀ dáadáa kó tètè wá ojú ìdálọ́ọ̀tù kánú owó ọ̀sán ara náà àwọn agbọ́dọ̀ bọ́ ṣẹ̀dọ̀ lórí ọ̀rẹ́ àríyá torí pé ara ìǹkan tó dé àákìrún láàrin one to ten ìjọ alfa láàrin one na ten náà náà láìpẹ́. ara àwọn èèmà tí ń bẹnu ni yóò mọ̀ alfa ọjọ́ tí àwọn alálàájì tí wọ́n lọ rìn gbogbo láyé sáà ní ìwúkúrọ̀ lẹ́yìn tí orí òtútà kókó lè rú bóòtù gbọ̀n dáhùn. sẹ́lẹ̀ kan ò lè wà ní pápá àrọ̀pá yẹn àti kó máa ní sùúrù pé ẹnìkan kò rí òkè níwájú ọlọ́run. àtọ̀gbà ayé gómìnà pírẹ́sẹ̀ntì ìgbàgbà àgbẹ̀dókòrò ọ̀lẹ́wà náà ń wéwu. ẹnu mi wọ́n tẹ̀ máa fẹ̀yìn pé. ìyá pẹ̀lẹ́ ń di ti sẹ́ẹ̀dì kanu pòfẹ́sọ̀ kiri kanu ó wa ọjọ́ yìí yóò máa wá fi àwọn tí wọ́n ń bẹ ní àwọ̀fá yẹn yóò máa wá fi wọ́n yẹn gàn fún àmàlà ìta àti ẹ̀ńsọ́ ń gbàgbé yàtọ̀ pé ọlọ́run mọ̀dà bàwà ádámà wípé wọ́n máa balẹ̀ jẹ́ wọ́n wá bá mi wọ́n ti sàkókò kí wọ́n sàkókò wọn náà mi náà ní wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀nà ọba pẹ̀lú púpọ̀ dáàbò mo sì ń fi ẹ̀yìn rẹ̀ gbà náà jẹ́ mi pé mo ti bọ́ fún lọ́wọ́ yóò ọ̀rọ̀ àmì lọ àkọ́kọ́ iná fún lọ́wọ́ ó sì jẹ́ déèyàn gbọ́dọ̀ bú ẹ̀rẹ́ sí mẹ́mẹ́ ọmọ lè gbé bidọ́ náà àná. يا أبي الصحيح إنني من مسلم الحديث أبي قتادة الأنصاري رضي الله عنه أرضاه قلت له لي mo ti di àtúntàrà pọ̀ pé yọ̀mù àrọ́fẹ́ yìí kí lọ́wọ́ bá ń fẹ́ ń bá ti gbà nínú àwọn ọkùnrin máa ní àtẹ́gbàrọ̀ lọ. ọ̀sà wa ní kí n sọ fún yín tó gbẹ́ ń bá ti gbà lórí. ẹ̀sẹ̀ tó ti sẹ̀rọ̀ tó tọ̀ lọ ọlọ́run ni mò ń ra kó òkú. ètò kúkú jọ máa ń tẹ̀ ẹ̀ pé ọjọ́ kẹfọ́ kejì láwà yìí lórí ìmẹ̀rí ọjọ́ kẹlò ọjọ́ kẹfà oṣù kejìlá láwà yìí. tó bá ti di twenty nine ìdáwó oṣù tàbí thirty tó sì lè parí pẹ́rẹ́ gbogbo tí ẹ̀ ṣe láti gbọ́ àwọn arọ́n nínú àwọn ẹ̀ṣẹ̀ wẹ́ẹ́rẹ́ ní o láwọn àìrírí orí ọmọ mi wọ́n wà kó fún yàn wọ́n kò wá lè rẹ̀ ká ẹ má pọ̀ one fourteen thirty five tí èso twenty nine tàbí thirty bẹ̀rẹ̀ sí jà ọ̀dà àpọ̀ kéèyàn lọ bí yàwó ọgbà rẹ̀ ọmọ ọgbà káwa náà ká gbókòrò kága àwọn àkàrà tuntun fún gbàdúrà sábà bọ̀. للأضحية أربعة شروط إعلانية طرفين وتمدد ذلك الشرط الأول لما تكون كم شرط منه عبادة الشرط لا يسقط بالنسيان ولا يسقط بالجهل ولا يسقط èèyàn gbàgbé آه يومانيو ويأكل خطأ إلى النتاج يوم شكل وفر مات أنا مخالي لكم الوقت عادة إن شاء الله أبقى مجد أبنين بسيرة الليا أن تكون الأرمحية من بهيمة الأنعام كان يقدر على بهيمة الأنعام bàtúmọ̀tò lànà nínú èdè lábáwá ó ní gbogbo ẹranko záàtù ọ̀wá ìmà àwùbáyé ọ̀wá ìkọ̀wá ìmà àwùbáyé máa nà síbà sàwọn ìjẹ́ àná min jawaabi báyìí àwùjá àwùjá gbogbo ẹranko bá jẹ́ pé ọwọ́ mẹ́rin báyìí ní bá a ti bẹ̀rẹ̀ tẹ̀lé iná kí n da mẹ́rẹ̀ẹ́rẹ́ nílẹ̀ ẹ̀ lọ́ba yìí òun lábá ń pè ní ìbàdí mọ́tìlá náà ìbá àwọn akórílẹ̀ ìbá àwọn agbé sí ni o inú omi tó wá jápé tèé pa ẹran jẹ ìjábá ń pè bẹ́ẹ̀ lórí gbóná ìgalà bàyí mọ́tìlá náà mi èkúrò bàyí mọ́tìlá náà mi ọ̀yà bàyí mọ́tìlá nàá mi ni òkèlè bàyí mọ́tìlá nàá mi ni. ìdá ṣùgbọ́n bàbá sáà gbé sí sàlàyé pé bàyí mọ́tìlá nàá mi tọ́lọ́ ń gbàdé òfin yín díẹ̀ níbi tẹ̀sìn tẹ́ẹ̀mọ́ fi tẹ̀sìn fún ìrìn ẹranko mẹ́ta péré ni o tẹ́lẹ̀ kẹta rẹ̀ pín méjì àkọ́kọ́ àyè ìbúlù ràkúnmí ẹlẹ́ẹ̀kejì ìbáfà màálù ẹlẹ́ẹ̀kẹta alibana àti gánàmù ìjọba ti pé gánàmù pé méjì díẹ̀ òun náà ni àgùntàn àti àgbò ìragànà ewúrẹ́ àti òrúbọ ìrẹsìdì nù gánàmù ní sábà pé méjèèjì ìlẹ ẹsìn iná jẹ́ gbọ́dọ̀ padà pé à ìjọba ń sọ̀rọ̀ ìgbésọ̀rọ̀ náà nì ọ̀pẹ̀ pọ̀ ṣùgbọ́n dáná ti pè fún wa ìlàwọ́ ti tẹ̀sìn o àwọn a wa ẹ̀tọ́ pàtàkì bíi èyí tẹ̀sìn lẹ́sẹ̀ kẹ́lẹ́ dọ́gbọ́n sí ẹni ìwé ẹ̀ tó ọba sì yọ ọgbà lórí rẹ̀ á máa sọ iyì lọ́nà ní ìdájọ́ rẹ̀ wípé ilé ìka àtọ̀npa àgbàdì o mo wá wòta ẹ̀já ẹ̀já oníbẹ̀rẹ̀ wàyí ńlá ọlọ́run àgbèjọ nínú ẹ̀sìn wọ̀nyí àlè gbọ́njọ́ kẹfẹ́ olùdókòwò ọlọ́run bẹ́bẹ̀ wọ́n mọ̀ pé ìyẹn lè fi ohun paníyà wípé wọ́n wọ́n kéwù kàn wọ́n wá nípa yìí mọ̀tò àwọn ọ̀dọ́ lọ́wọ́ àtẹ̀jọ́ àwọn ọmọ ìlú yẹn ẹ̀rọ tó bá ti ń dẹ̀sẹ̀ ìgbẹ́rin délẹ̀ kọ́dà wọ́n lè rẹ̀ fi ẹ̀sìn paníyà ẹ̀sìn àlàyé ní máa jẹ sí orúkọ sọ aláàjẹ tó. kò sí lára ìtàlùkì láàyè ìpàdéyà bàyí mẹ́tìlá ní àmì ní lọ́rọ̀ rábáwá ṣùgbọ́n kè ìlọ́wọ̀ kéde bàyí mẹ́tìlá ní àmì ti ìṣẹ́ ilẹ̀ ẹgbẹ́ rẹ̀ lè rábò tí o ti tẹ́tí tàbí náírà lọ àti ẹgbẹ́ lọ rẹ̀ ní two hundred and fifty thousand bọ́ pa ọ̀pàdéyà tiẹ̀ ẹ̀ ń pàgò sí pàdéyà ẹnì kan ò yí ọtọ́ sí lẹ́yìn àtàkọ́lá ẹni tó bá ti sọ fún àti lọ kákàrẹ́ tí ó máa gbàwí kákàrẹ́ tí ó máa gbàwí ìlú èyí ti rí pé ẹnìkan fẹ́ fún kẹ̀kẹ́ sọ tí ó wà jẹ́ kó bá olùwó débẹ̀ lá ìyẹn ò bá wọn. ìyẹn bá a fẹ́ fi parí ẹgbọ́n ìgbà yìí ló tún lànà àná òun náà ni ràkùnmí màálù àti àgùntàn àti ti ń bí lákọ rẹ̀ àti ewé àti ti ń bí lákọ rẹ̀ ó jẹ́ mẹ́lẹ̀mọ́ àkọ́kọ́. ìṣẹ́kù sáàrin àni tẹ́pùlùbọ̀ hádì olùyà àtìnà àlùmọ̀tàbáwọ̀ ṣẹ́rán ràkúmí màálù yìí lánàmù yìí ọgbọ́dọ̀ ti ọjọ́ orí tí ẹ̀sìn tọ́pà mi. kí wá ní ọjọ́ orí o òun náà ní ẹ̀mí yíyà níbi ìran kọ̀ọ̀kan èyí tó ti lè ní. tèèsì ìṣẹ̀lẹ̀ sí màálù ìlà àbájá àmọ́rọ̀ tèèsì ìṣẹ̀lẹ̀ sí màálù àbájá àmọ́rọ̀ àlẹ́ yìí ọdún kékeré tí a kọ́ bàtí ìfọmọ ọdún márùn kò lè di tẹ̀lé yíyá ìfẹ́ ẹni àbúrò ya ọdún márùn ọ̀wọ́ ya àná ọdún méjì yóò pèlè lórí ìmọ̀ nípa bákan nínú tá a bá yẹ agúdà tàbí àgbò ó gbọ́dọ̀ pé oṣù mẹ́fà nílẹ̀ tọ́wájú agúdà oṣù mẹ́fà lọ́wọ́ níyà bọ́jágbò oṣù mẹ́fà lọ́wọ́ níyà ṣùgbọ́n ewúrẹ́ àti orúkọ àwọn àna ò gbọ́dọ̀ pé oṣù méjìlá tọ́jú ọdún kan kò lọ wọlé ya. ṣùgbọ́n ìrẹsì dàgbò kí lọ́pọ̀lọpọ̀ wá sábà náà pàdé kí la fi náà kó wọlé ya àgbọ̀. àwọn ẹran orísun mẹ́ta tá a kà lẹ́yìn tẹ́lẹ̀ ẹ̀kẹta yẹ pé méjì o èwo ló wá dé àgùdé ìwọ̀n pa apá kan àfọ àní àgbèlè o wọ́n ní kílẹ̀ nìyí. ولا يا ولدي جاء من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها ومن حديث أبي رافع ومن حديث أنس بن مالك من بعد أسلام ضحى بكبشين أبو أسلام قال بمجيء بكبشين أبو بن الخفة أفاق الإمام أفاني رقمي ولدى أبو مانوسة àbújá yìí wọ́n ní kílẹ̀ yìí wọ́n sọ pé ááyà sọ́kà mi bí ọ̀rọ̀ pípa léyà ìgbìyànjú náhàwù ló bẹ gbogbo pàtọ́ọ̀nì ìrọ́pì náà ti hàn wà sára pàtàkì àwọn àtúntò ìwọ̀n ọdún léyà ìgbìyànjú wọ́n ta wá máa gbóra fún ràkúnmí wèégbó òun wọ́n máa gbóra fún mi. ìgbà ìgbà wà ọ̀rọ̀ ìwádìí ó jábìrì pé làkùnmí ló ti kí ni o ò ní ọ̀dà ọ̀rọ̀ kan lò. ìdá àwọn afáwọn àtúbọ̀ bẹ́ẹ̀ wọ́n jọ sí ìjọsìn tábàtú fàárọ̀ bàbá yẹn ànàbí Ibrahim sábà wọn bẹ́ẹ̀ fún ní ìwọ̀ àgbèrò fún kò sí fún làkùnmí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀. fún àwọn mímọ́ wọ́n tún bọ́ bí ọ̀rẹ́ wọ́n jọ sí ìjọsìn wípé tí ìtẹ́lẹ̀ ń bẹ kíláàkù ní ń ṣe tí èdè dábà àtàkùnrin kúlé yá kó nípa àkùnrin tó ẹ dábà màlúù kó dábà màlúù tó ẹ dábà bò ẹ dábà bò. ṣùgbọ́n tí nǹkan mi ìlú ń bẹ sọ́kè tí sọ́kè àjọ mẹ́tẹ̀ ẹ̀ta yìí tí mi ìní tí tó mi wọ́n ní nǹkan mi ń bẹ o kó lè làwọn fẹ́ wò ó. jẹ́ àti sọ́kè ìdáni ìmọ̀ mi mùsùlùmí ọ̀rọ̀ sàárà mi àbí ìjáde àbúlá ọ̀rọ̀ bẹ̀ sàrọ̀ ó ní nà عام الحديبية البلد عن سبعة والبقرة عن سبعة نعم الحديبية أنفع رقمك أو تجلى بطلاق رقمك أنا بسمي إتبلاد بوت لا بيزوقا بوكا بلد àwọn akẹ́kẹ́ tó ń sọ̀kọ̀ à ń pa àgbo à ń pa màálù ṣùgbọ́n àtàbí ọ̀yọ̀ ìdára bẹ́ẹ̀ lè di àgbo àwọn afáwọn agbọ́dọ̀ tó tọ́wọ́ wá nípa nípa náà àti ẹnìkẹ́ni tó bá dápa làkúnmí kan ìlú gbàgbé òyìnbá ẹnìkan tó dápa màálù kan ìlú tó tẹ̀lé òyìnbá ẹnìkan tó dápa àgbò ìlú tó tẹ̀lé ló tó tẹ̀lé òyìnbá. ṣùgbọ́n tí èèyàn méje pé tí wọ́n bá yẹ kó papọ̀ tí wọ́n yẹ kó pa làkúnmí kan tàbí èèyàn méje tó papọ̀ tí wọ́n pa màálù kan gbogbo ẹni ọba dápàgbò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kódà ó jẹ́ pé nígbà táwọn méjèèjì yẹn ti ń bọ̀wọ́ lẹ̀ thirty thirty thousand ẹni kọ̀ọ̀kan sílẹ̀ ṣùgbọ́n ẹni dápàgbò ọ̀pàgbò fifteen thousand alágbò ìwà ẹgbẹ́ wọn gbà. Ah! bọ́lá rẹ̀ yóò fi à. ìdáná ṣé èèyàn méjì wá ní dápàgbò kan ṣé èèyàn mẹ́jọ wọ́n lè padà kó mẹ́ta tàbí pa màálù kan àkọ́kọ́ àwọn àfọ àdìka pé méjì. àdìsí rọ́ọ̀kù fìlìmẹ́rìkì yẹ̀fẹ́rì àdìsí rọ́ọ̀kù ìsàwà. ojúmọ́ kálá ni kápapọ̀ fẹ́ gbalada lórí ọ̀rọ̀ kan léya ojú kan lò kápapọ̀ kádàwọ̀ ẹ̀rẹ́ léya jọ ojú kan lò ìpapọ̀ láti ipa pọ̀ láti gbàlára kúlé yá àgbo ẹyọ owó kan káṣẹ mẹ́tò sọ̀rọ̀ àkùnrin káfẹ́ sọ̀rọ̀ àlù àgbo ẹyọ owó kan iye èèyàn tẹ́ tọ́pẹ́ pápá ti dá sí oní ọ̀rọ̀ owó kù ládàá yìí. àdìsí lọ́kùn ti tàwa ohun òní yẹ òní gbogbo sọ̀rọ̀ ìbá rẹ̀ òní gbàdéke pé mo fẹ́ pẹ̀rẹ̀ léyà wọn ń pẹ̀rẹ̀ fún wọn náà pàtàkì àti gbogbo ara ilé mi mo tún lè fi kún àti àwọn ọ̀rẹ́ mi. mo tún lè fi kún àtàwọn ọ̀tá mi. Kílẹ̀ wa. Jàpùlẹ̀ Adékàbí Rọ́ọ̀fin, ó sàbẹ̀rẹ̀ nígbà tó sọ fún ìyàwó àyíṣà àlùmí ìmúdíà lọ́mú rẹ̀ wá. ìṣàbíyà ọ̀yà kú ẹnu lọ́rùn mo lọ́rùn àbí bẹ̀tẹ̀ mọ ẹ̀ náà mọ̀lẹ́ ẹ bá bọ̀ bẹ̀ àbí bá ọ̀bẹ ọ̀kẹ́ dú àgbo ẹ̀ eléyà ọdún kan ọwọ́ ní àlọ́ọ̀húnmá ọlọ́run bá mi وآل بيته هذا محمد يا نبي محمد أكبر أتراني àti gbogbo pátá lẹ́ran kan bá ti ṣe lọ sọ pé láàdá tí àbá ti sọ fọ́nà síbẹ̀ kò ní gbàgede. ṣùgbọ́n ìṣirọ́ fèmí káfẹ́ papọ̀ jọ ní ẹran ẹlẹ́yà èèyàn méjì ọ̀gbọ́dọ̀ pàgò kan èèyàn mélòó èèyàn méjì ò lè dáwọ́ pa àgùnkàn ṣùgbọ́n èèyàn méje wọ́n lè dáwọ́ pa màálù èèyàn méje wọ́n lè dáwọ́ pa kàkúlé àwọn tó bá dáwọ́ nínú wọn dàwọ́ wọn ò wá àti nítorí eré lọ́ba ti fi wọ́n ra kàkúlé nígbà wọ́n wọ́n wà ní eighty thousand naira wọ́n wá dá ten ten thousand wọ́n ti bèèrè mélòó báwọn wọ́n ti mẹ́jọ. àwọn àbá àti kúrò ìbátan yìí wọ́n sàlàyé fún àwọn méjèèjì wípé ta ló gbà láti jáde ọgbà ten thousand sí ọ̀sán méjì sábà tí wọ́n gbà wọ́n ilẹ̀ ìrẹsà. sáà bàwá yóò à èmi kọ́ ten thousand fún gbogbo bẹ́ẹ̀ kó dúdú rẹ̀ rẹ̀ lọ́pọ̀ lẹ́lẹ̀ bá ń sọ wúwu àtẹ̀lé ọ̀pẹ́ o sẹ́ẹ̀kọ́ náà fi ní iṣẹ́ olóore náà ká wúwẹ̀ fún amú àti àgbàbá ní. ẹ máa wo bí ẹ̀sìn wo èyí lẹ́sìn ẹgbẹ́ nígbà wọn wà wọ ẹni tó ti fẹ́ ẹ jákùnrin àfi ẹnì kan sanwó ti kẹjọ òní ó bòlì ló bá dẹ̀ gbọ́n ìmáàmù ìná ló bòlì. wọ́n ní ẹ̀sìn gbọ́dọ̀ olóòrè mi ni o kọ́lá kọjá máa mú ojú kan nìyẹn ó wá lè fẹlẹ̀ tí wò ní ilé dọ́kẹ́yìn ẹ̀yọ́ náà sọ ìdíjọ́ kò lọ́jà ẹ̀yọ́ ọmọ ìyá ìṣẹ́ náà lọ́nà ṣe lọ́dún yìí ẹ̀yẹ́ jẹ́ bí àdúgbò gbogbo tá a dáwó pa nígbà ìta ọ̀dọ́ sọ́nà ẹ̀dá o ẹ̀dá náà kàtà àkàtà ẹ̀dá ní bá láti tẹ́tẹ́ náà wò títí títí títí títí títí títí títí títí títí títí títí títí títí títí sáyìn bàbá ìlẹ̀ká tọ́ba jẹ́ sáà lọ bó bá ní ìlẹ̀ ìtàkùn lé pé ilé ìlọ́kọ́ dé ilé ìkọ́ ni tọ́kọ rẹ̀ bọ́ọ̀lù ìyá pẹ̀lú ọ̀pọ̀ sẹ̀lẹ̀ láti ìyọ̀ òkè sẹ́yìn. wọ́n kátà lè gbúgbọ̀ sáàmà ẹni tó ti tẹ̀tẹ̀ èyí tí wọ́n ti lè gbé ìyàpọ̀tẹ̀ róòlù wọ́n ti tó à wọ́n wà mọ̀páléyà méjì mọ̀páléyà mọ̀páléyà wọ́n rà bó mọ̀páléyà yóò jẹ̀bi ìpáléyà wọ́n rà ẹ̀yọ̀kẹ̀ wọ́n àgbàdẹ́jẹ̀ ìjọ́rẹ́ ẹ bá ti mú ìkàlẹ́yà ìwé òkùnfẹ́ ga òkùnfẹ́. mọ́tàlá fẹ́ fún jáde. àwọn méjèèjọ ní àwọn méjèèjọ ní ẹ̀dáwó ra àwọn méjèèjọ màálù kan wọ́n ti dáwó ìkan kọ́nà àti pa ìjọkùnjẹ ọdún lẹ́jà tó wá wọ́n ti pa àwọn méjèèjọ ti pa. àwọn afáà ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ tó kù òní wípé wọ́n wà dá bóyá twenty thousand wọ́n lọ pa gbogbo padà. lẹ́yìn náà á ní òòrùn ìdájọ́ àdájọ́ wọn ẹjọ́ àdáwọ̀ yìí nà ẹ̀wọ̀ ẹjọ́ àdékúyà ẹni tí wọ́n bá ti dékúyà àpò gbogbo wọn ò lè dáwọ sí ẹ padà pé òun ni yóò lọ yìí pẹ̀lú ìjọba tó ń fi ìrìn kàníyà. ràkúnmí ọ̀pọ̀lọ̀ lé ní méjì mọ̀lú ọ̀pọ̀lọ̀ lé ní méjì. àìsàn àbálá ìwọ ń sàlàyé ìfún wa àti rí mẹ́jọ méjì wọ́n ṣàkóso àárín àtàlámàtò ìlànà ìyóbi. ti tó pìlà ẹ̀dẹ̀kì ìjìlá. ẹran ìbú wa gbọ́dọ̀ là níbi àwọn àléébù tọ́jú wà lára ẹran àwọ̀ ìpàdéyà. túbọ̀ àléébù yìí pọ̀ àwọn àbọ̀ àti ìgbìntà ìfẹ́jọ́ rẹ̀. ṣùgbọ́n kápẹ́ńtà ṣùgbọ́n látọ̀dọ̀ ṣáré àléébù mẹ́rin ìgbéyàwó wa. ẹran nílẹ̀ ọgbọ́dọ̀. wọ́n láwọn àdìgún yẹn láti. شبه حديثنا في المسند إن كان محمد رحمه الله تعالى وفي السنن الترمذي وفي السنن ابن ماجه وفي السنن الى ابي داوود وفي متفق الحاكم من حديث البراء بن عازب رضي الله عنه الله قال قول فينا صلى الله عليه وسلم أكبر من ذلك الذين بعد يمكن يدفع واجب هو يقول يعني؟ يعني أربع من رواية عن النبي صلى الله عليه أربع máa ka nǹkan mẹ́rin kan fún yín láti júùsù sí àgọ́ sí tẹ́ ẹ bá ti rí ẹ gbọ́dọ̀ fi palẹ́ dáná o. inú wáyà mi alfa ńlá tóbi sí òun sí àgọ́ sí. ó bá sọ ọkọ̀ kàá kọ̀kọ́ ó ní àlẹ́ àwòrán gbogbo ẹran pátá tọ́ba ti jẹ́ kó o ju rẹ̀ dá àyíká yínú àti wàlúùbá àti ọlọ́run. àyìnbá nílò ìwà dídá ojú rẹ̀ èèyàn náà ẹgbẹ́ rà wọ́n kápadà kátóka àwọn àdúgbò yẹn àwọn àwọn tí wọ́n jẹ́ àgbà oúnjẹ lórí ìdẹ́sí ẹran wọ́n ní nígbà nínú tí wá bóun ni wọ́n ti mọ̀ wípé àti ó ti wọlé ya apákan ní tó bá jẹ́ ìdá kíánì báyìí síkọ̀tẹ̀ kápá ní tó fẹ́ ta ẹ̀rìn fún wa mùsùlùmí ọmọ ìyá náà ní síkọ̀tẹ̀ èyí fẹ́ tó lè pamọ́ fún wa ó lọ wá sí a tó tún gbódà wọ́n yìí ọdún kan tó ti di rẹ̀ lọ́wọ́ yìí wọ́n dà yóò lé ní ọ̀sẹ̀ àbọ̀dọ́ mẹ́rin a ó sábà jókòó sí lòun lẹ́sì gbòdó kan náà lọ́jọ́ tuntun àwọn afá àti kí wọ́n fẹ́ tiẹ̀. nítorí kíni ìyá náà wò kọ́ bá wù sí ní. làbárẹ̀ ni kọjá kó ti lé bá ti tẹ̀lẹ̀ sí. àgbà lọ́dọ̀ ọkọ̀ tuntun mi kàdùnkú ni wà kú sọ̀rọ̀ jọ̀wọ́ jáfe tí yàn jáfa àbúdá yìí àbúdá yìí àti ọlẹ́bàá yìí àti wọlé. ṣùgbọ́n ní ọlọ́dẹ yìí fún wa lè dé òtún mi. olùkọ́ ni a kíkà àlọ́kọ̀ ọ̀gá yára síwájú ọ̀rọ̀ náà mẹ́tì lè jẹ́ tẹ́lẹ̀ ju wọ́ tó tó tẹ̀lé ọ̀rọ̀ yẹn. ẹ jẹ́ wo ìgbàràn yóò ti lọ́dún méjì àbọ̀ bí ilé yàgò ó lé ẹ̀rọ ojú ẹ̀rọ ojú owó òru ó tún ọjọ́ pàlì gbígbó níbi ara ẹ̀ tó wọ́n bá bọ́ ọmọ aláfẹ́ lọ́wọ́ ẹ̀sìn ẹ̀sìn ìfẹ́ nílẹ̀ ìjọba tó ti wù jẹ́ àwọn àfọ àyè ìwọ̀n tó kàkínní kàbúrú ìṣàkóso ìrètí dáadáa kọ́ba ló kéré nítorí pé tí èèyàn bá bá wọlé ọ̀bọ̀ bá sáìkò òkúrú bá tó tọkọ ayọ́kọ̀ tẹ àbí alẹ́túbá ilẹ̀ rẹ̀ sọ́dọ̀ lè jẹun àyọ̀ ọ̀bọ̀ bá kọ̀ wọlé mọ́rí sáwọn lè jẹun ọ̀bọ̀ sá àlejò ọ̀bọ̀ ní ẹ̀yìn rẹ̀ tó ti ní ní pípẹ́ àti àti ìtàkọ̀kọ́ ṣùgbọ́n àwọn akọ́ àkọ́ àwa lè fi nǹkan kan mọ̀ àpẹẹrẹ rẹ̀ pọ̀ o ìgbàlá àpẹẹrẹ tí èdè náà fi àbójú wọlé yá. òun náà ni àyíyá náà mọ̀ ṣá òwú aláwọ̀ ayé kí irun lọ máa tòkẹ́yìn rẹ̀. torí gbogbo ìgbà tí ìgbà tí ọmọ ẹran tọ́já gbọ́ ọ̀gá sí ipò tó lẹ̀ fà yẹ̀gbọ́n ìṣàrùn kọ́ ìmọ̀ ìwọ̀n ara rẹ̀ ó dùn báyìí lóògùn báyìí lóògùn báyìí fún ó ti pé títí ti wọ iṣẹ́ sì ní àbálẹ̀. àtàwọn àlámà tó ní. àlàkùnrin ha àwọn ní ẹ̀rẹ́ yìí wọ́n fẹ́ fẹ́ mi àkọ́kọ́ ẹ̀rẹ́ yìí ọgbọ́dọ̀ sí ẹni tó kù rẹ̀ dá. ṣùgbọ́n sẹ́yìn lọ́wọ́ àkọ́kọ́ ní àlìbá sínú ìwà wà tó jẹ́ pé ìyàgbọ́ ọ̀dọ̀ bí a ojú ọ̀rẹ́ dá. ìdá sábà wọ́n wo àṣìwá bìláyìn àṣìwá òdìbò ẹ̀rọ náà bá wá ó ní gbogbo ẹni tí bá rí ìlọ lọ́sàn sí òkè lálẹ́. sókòlù náà ti wí nítorí wípé àlẹ́bí ni tó tó ẹ̀dá tí ó sì kọ́ ọ̀nà ọ̀gá ọ̀gá ní ẹ̀dínmà ẹ̀dá kù ẹ̀rọ tó jẹ́ pé a ní ní ìrìnà ní ìlọ́sàn ẹ̀ ń bẹ́ẹ̀ rà sálẹ́ náà rà sẹ́yìn ẹ̀yìn rà àjẹsẹ̀ ẹ̀yìn àṣìwáwò ọ̀wọ́lé yá ojú kan lọ. Ìgbà ní wọ́n ìgbà kan táwọn àfi gbé lára ìgbà lọ. Bákan náà, àlẹ́ àwòrán ẹran tí ó kú rẹ̀ dà, àlùbá nínú ìwà wà, pé dídà òfin ìyàgbọ́ máa. Àwọn àlùmọ̀ta ìmúrùn bìlà ákẹ́yìn àti a máa fi làákàyè nìkan sọ pé ìdí làákàyè bá ti gbọ́lé tàbí kọ́ bá ti dírẹ́sì ìlàwọ́ sáyé wọ́n ní ẹran tí ọ̀pá lójú méjèèjì ọ̀wọ̀ ni a wọ́n ní kílẹ̀ yìí wọ́n lẹ́nu méjìlá wọ̀nyí ẹ̀yìn àkọ́kọ́ ni wípé àlẹ́ sí ni ẹran sí ojú ẹ̀dá bẹ́ẹ̀ fún àkójú ẹ̀dá ọ̀wọ́léyá ẹran tó gùn ẹ̀mí jẹ́ ìdìbọ́ sálùmí dàpẹ̀ wọ́n ní kọ̀ dàpẹ̀ wọ́n ní wòlé wọ́n náà fún ẹ̀rẹ́ wọ́n ní agbógbò jẹ́ ìdìbọ́ gan yóò là láàbíà yóò sì lẹ́ran la gbẹ̀rẹ̀ tó gbé ẹ̀dá gan oníkìlẹ̀ yìí a ẹbí gbogbo ní ayé rẹ̀ kọ̀ lọ́wọ́ ẹ̀dí wọ́n lọ́ọ́ máa fẹ́ gbogbo wa fún lọ́sùn kẹlẹ́ yọ̀ wà yọ̀ máa tó yọ̀ máa fẹ́ yàtọ̀ dídì ẹ̀dá kan kí ni àdúgbò ń pàkíyèsí wá sí. sẹ́ẹ̀nì yìí ti dákú sílẹ̀ alẹ́ lọ sẹ́wọ́tẹ̀ lọ́fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí yóò tún sàpẹ́ lọ. èmi ọ̀bá yìí di yàn àní ẹ̀mú ló ti kọ́ sáré bíi ti sọ pé ẹran tó jù ẹ̀ bá fọ́ àti ẹ̀kọ́ sọ́. Nàá ẹ̀kọ́ mọ̀ ló ti

ṣùgbọ́n tí ó bá ń ga gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ lọ jẹun bẹ́ẹ̀ ni náà ló ń tẹ̀lé rẹ̀ ọ̀wọ̀ níyà. torí gbogbo ìrọ̀ ẹsẹ̀ tí ó fi hàn bí ẹsẹ̀ rẹ̀ yọ òun náà ní pé kò lè dálẹ́kùn rẹ̀. ṣùgbọ́n àmì kan yíyà sí àkùdé o àbọ̀. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlùmọ̀ní bọ̀ àlùbẹ́jìnù ọ̀bùn wa ẹran tẹ́ pé àyà àyà ìfúnra mẹ́tàlá wa ni. èèyàn ti rẹ̀ léyà tàbí èèyàn rà tàbí èèyàn ti rẹ̀ rà tàbí èèyàn tẹ̀ mẹ́pa mẹ́tàlá ni ẹlọ́bọ̀ ńlọ léyà ẹran ti já wọ́n ká gbogbo òkùnkùn lọ ní lé ó dùn ju àìsàn lẹ̀ lọ́ba dàkú ẹ̀mí o lọ́dà lọ́wọ́ ń bí ní èdè ìlú ìlú lọ pẹ̀lú ìlú ẹ̀yà kan bẹ́ẹ̀ ni ìdàpẹ̀lẹ̀ kọ̀ọ̀kan. táyìmù tí ń dàpẹ̀ lọ́yìn ààrẹ rẹ̀ náà ọ̀wọ́lé yá ní òdúfẹ́ lọ́ba dàkú ní òdúfẹ́ lọ́ba dìde kí wọ́n lẹ́yìn tó lójú sílá kò lè tó yàrá mú nǹkan rẹ̀ tó yàrá pa ẹ̀rọ ilé yà. bọ́bá jẹ́ kí àfẹ́ ra mú ẹ̀ náà ní ìyẹn yà. àwọn àrẹ̀rẹ̀ níyà fọ̀bọ̀rọ̀bà pọ́líkù kí kí ni yorùbá náà pọ́líkù pé kí ọ̀rẹ́ kọ́ kí ọ̀rẹ́ bímọ pọ́líkù mu ìrọ̀bí ṣé èèyàn bá rẹ̀ ti ń rọbí ní ilé ìfẹ́ lọ rẹ̀ léyà ṣé ìrọbí ààrẹ tó kún àlàkàtì ni àdúrà bá àwọn ẹ̀yẹ́ làmọ́ wọ́n yẹ pé ìrọbí ni àwọn àfáà ní àlè àti ààrẹ tó fi lé ìrọ̀pẹ̀rẹ̀ ó lè tó máa bá náà wọ́n fẹ́ fún gbogbo rẹ̀ ìgbóhùn ti fi náà lẹ́yìn tí ń ta ẹranko lọ́mọ owó tí ó ń jẹ́ náà ṣé ń tẹ́lẹ̀ ìjára wá ẹni ìfi ìrìn ní ojú kan nìyẹn. lọ́bẹ̀ ààrẹ àyùmọ̀bí wúmà kí ló bá ń pè ní ìbùsàn ṣé bá ní ààbí ìbàlẹ̀ ìmọ̀tò ìṣúmà tábù oníkó táwọn ẹranko bá ń táwọn ẹranko bá ń tí bóyá màálù ń jẹ bóyá àkùnrin ń jẹ ní ẹran jẹ nìkan nìkan yìí nígbà tí wọ́n lọ wá bí orin kí ẹ̀rọ máa jẹ yìí kọ́ wá dùn fún un rẹ̀ ṣe ẹ̀kọ́jọ́ ọkọ ẹ̀ súná. bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ ló kó táwọn ìjọba wọn wà ní ipò àbọ̀bù súnmọ́ nítorí pé kò sí dákẹ́kẹ́ gbàdẹ̀ lára rẹ̀ kìtìkìtìkìtì bóyá wá ń lómi mú wọ́n lè gàgà tọ́lọ̀ ń báyìí làbẹ́ gbogbo ṣùgbọ́n ìta ìpàlẹ́yà ẹ̀rọ pé èrè jẹ ní wọ́n bù bí ẹ̀sẹ̀ ṣe náà kò ní sáàpọ̀ rẹ̀. Àìsàbẹ́kẹ̀ lànà ọgbọ̀n ọgbọ̀n ìjà ni pé aláàárẹ̀ ní sáàárẹ̀ rẹ̀ ti ṣe lo ṣòkùnkùn à àwọn àfáà ní aláàárẹ̀ lókùnrin ìgbà tí ní ọ̀gá sí ìlépa káfíńdé yòó káfíńdé ìsàlàyé pé àlàáfíà àti bàtà àlàáfíà ìgbà. Ìdá ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àlùkẹ́sìr ìwádìí mi wá ní àlàjì fáàrù àlẹ́dílà àti nkí àti gbogbo ẹran tí ọ̀pá sí mọ́tòmọ́tò ló ikú ẹ̀. láti máa rọra ọ̀rẹ́ yá ń tò lọ ó ti bàlágà àtìlẹ́yà ṣùgbọ́n kò ní ẹran nù òní bọ́ọ̀gbọ́n ló ikú ó ká fún ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ báwọn. ìjọba ìlànà ìbàlẹ̀ yàtọ̀ ìná àwọn afọ wa ní tí àwọn tí wọ́n ti ń dán tá a nínú sùn bẹ́ẹ̀ rí táàmù táàmù ṣe ìyá pẹ̀ mo níbi ìbò gẹ́gẹ́ bí àìsàkùrọ̀ bàtùrọ̀ wù àwọn àkùnrin tó yẹ kí ní pàtó wà bọ́ wà bọ́ lọ́sí kọ́ ẹ̀rọ tó dé wípé bàtùrọ̀ wù lẹ́yìn sí èyí wù méjìlá kùsì kí ní pàtó bọ́ọ̀lù ti dànù tàbí wọ́n lọ́sí kọ́ irú ẹ̀jẹ̀ ni ìran ẹ̀ náà léwu irú ẹ̀jẹ̀ ni akẹ́kọ̀ọ́ náà àfa ni èyí tí máa ń léwu èyí tí èyí wù òun wọlé yá èyí tó fẹ́ràn máa ń léwu irú ẹ̀jẹ̀ ni ọ̀wọlé yá ṣùgbọ́n bí àwọn ọ̀nà àbàfúnàn méjèèjì ọ̀wọlé yá. bákan náà wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ràn tó jẹ́ wípé abo ẹran bọ́yá àgùntàn abẹ́rẹ́ tí ọ̀nà rẹ̀ ti fẹ́. Abọ́dọ̀ àbá àti púpọ̀ wọlé ya, ṣùgbọ́n náà wọlé ya, orí wípé omi ọ̀nà rẹ̀ kò ní ẹni ààbò wọlé ya. Ọba ti bẹ̀rẹ̀ là, ìṣe ìbẹ̀tẹ̀ tó ti máa pẹ́ lò, ẹ̀rọ àdájọ́ mi. Abo ẹni wọlé ya o, bẹ́ẹ̀ ni ẹ̀mí mi, ẹ̀ ẹ̀ ló kọ̀ wọlé ya o, ẹ̀ àbúdà, òwúrẹ́ kọ̀ wọlé ya o. àtiwárí àwọn àdéhùn ìṣẹ̀lẹ̀ kásọ̀rọ̀ pé. títí ẹ̀rọ bá wá dé ńkọ́ àgbàdo àbọ̀ àdéhùn bá ti dé fúlàjì. àwọn àgbàdo ká tó bí ẹ̀rọ bá dé ńlẹ̀ títí ẹ̀rọ bá dé kọ́ra kò dé fúlàjì lọ́wọ́ bíyà. ìwọ rẹ̀ kò sì tẹ́ níbi ọ̀rọ̀ kẹ́rọ ó ní ìwà àjọ̀bá ni ẹ̀rọ tó bá ní òun kókókó ọjà oléyà jẹrẹ tó tóbi lọ tí ò yóò ṣe ńlá kí lè rí wọn. torí pé ara ẹwà tí ẹni tí máa ń wà wá náà ni kàkọ́ ń kù sí ni amúkàtà kan bẹ́ẹ̀ láti máa dé jimá láti kó gbàgbé jimá tó kí láti gbàgbé sí ìfọwọ́ mi láàbọ̀ ládàá rẹ̀ bí ẹni tó fi àpò méjì sára. ẹ bá láti kò kejì bí ẹni màmí ti sára ẹ bá láti kò kẹta fákà ànàmà àkọ́ ọ̀bà kábíṣà àkọ́rọ̀ yìí bí ẹni tó fi máa ẹ ẹ àgbò tí òun rẹ̀ tó lọ. àti kẹ́kẹ́ máa ń lílo yẹn ó já máa mọ̀ wípé nǹkan ìbò ṣe ń wu ọlọ́run tó yóò ti kọ́kọ́ wà náà ní ti ara ṣe ìfún ah! ọlọ́run bí ìrìn ṣe pàtàkì ẹ̀ tó náà bẹ́ẹ̀ náà ni ládàá ló fi máa tó àwọn ọmọ ẹran nílẹ̀ ìtàbọ̀ wa pa tàbí wípé ẹran tó lọ́la àti àyè làpá.

pẹ̀lú awọ ìdìbò pẹ̀lú máa fi sí ẹ̀wọ̀n. ọwọ́ ajá ọwọ́ ajọ́ èèyàn wà ló lọ sí èèyàn lè ta dúró kó fi rà lé tàbí bọ́ ta dúró kó gbọ́dọ̀ ta. ṣùgbọ́n àlọ́ ń jẹ́lé tàbá lè kú wá wa ọmọ ń sábà tẹ̀lé jọ àgbàdo àti amẹ́rin ìlú ọdún tàbí nígbà míì náà tí ọ̀gá ti pọ̀ ní àwọn ọjọ́ ti ń gbé ìgbà ti bẹ́ ọgbà tẹ̀lé dáadáa gbogbo ẹ̀ ń bá orí onígbóró mi àwọn náà náà nígbà tó ọbẹ̀ tó wọ̀ láti ẹ̀rọ báyìí ìdúró rọ̀ fún ọbẹ̀ eléyìí ìyẹn lè ti bẹ́ẹ̀. kí lè ní wa torí pé ẹrin ìdíje yàn fọlọ pàtàkì ni ìdíje bá ti bọ́lọ̀ kò yẹ gbà padà. جاء في الصحيح إذا نص الحديث عليه من حديث عمر بن الخطاب رضي الله عنه وأرضاه عمر بن الخطاب وجاكر ọlọ́ òní àmẹ́lùtù aláàbàáyírí àti ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìlà mo fún ẹ̀yẹ̀ kan tó jẹ́ mùsùlùmí tó jẹ́ láyé mo fún ní ẹ̀sìn kan àti àti ìpín lọ́gọ́wá jìnà ìlú àti ìtumẹ̀ ní kíkì ní kíkì ẹ̀rọ tó tí ó bá nìkan wà kí tuntun ti pẹ́ ni ìtumẹ̀ ní pé ẹ̀rọ ẹ̀sìn ìtò àbọ̀ mi ti fẹ́ lóòótọ́ ṣùgbọ́n mo ti gbọ́ tó ti tóbi nítorí sí àwọn ẹranko ìtààmà mọ́lẹ̀ tí èèyàn bá ti bọ́ ní kéèjì kan wọ́n wà á nǹkan kan tí wọ́n ti gbógun nǹkan kò ní dán kọ́ òun kọ̀ọ̀kan balẹ̀ tí ẹ̀ máa ti màálù tó bá ti gbé yẹn ní ní ní tó bá ti ní kọ̀ọ̀kan balẹ̀ ní dán kọ́ kò ní kọ́lá kò tọ́kẹ́ ẹ̀ bá ti balẹ̀ fẹ́rẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ẹ̀kú kúrò náà lọ́wọ́ rẹ̀ ọ̀dẹ́kùnrin ọkùnrin kọ́dà kí wọ́n lọ rèé kí wọ́n wà ní fọ́múlò ń

ọmọ ọ̀rẹ́ kiri ìlò tàbí kásọ kó ti mọ́wẹ́ náà lánàá ní sísá ń lò ń lò ń lò. ó ní fa àbúrò àná ìgbà ẹ̀rọ ìwọ sí i. ó ní á ọkọ̀ ìdájọ́ ti sàbọ̀lẹ̀ yìí. ó sì ń gbọ́n bá gbogbo wọn kẹ́ lọ gbé ju pọ́ńtọ̀ wọn rà padà lọ́wọ́ ọ̀dọ́ pàtàkì pàtàkì pàtàkì dáì má pàtàkì lè ti ibùdó làgbé ìbàdàn. látàkì náà wọ̀là kọ́nà mọ́kàn padà sọ̀rọ̀ àpàtì níbi tó ọba ti lọ ọ̀fọ́lọ́ wọn wa torí gbogbo ẹ̀ ń bá sọ fóònù ṣe nǹkan torí ọlọ́run tó tún padà bẹ́ẹ̀ àyíkẹ́lì bí yẹ kéèrò lóde làbẹ́yìn nǹkan ti gbà pàdé ìṣòro ọ̀tà àti ajá tó bí ilẹ̀ tọ̀nà bọ́bọ̀ tó tún padà bí ìbílẹ̀ tó tún kù jẹ. nínú wáyà mi àdébí ni ọ̀dọ̀ bàbá o wà lẹ́wọ̀ àtọ́kàwù bìdíra mi ó ọ̀rọ̀kọ́rọ̀ láwọn apá lórí pé tí ó dàgbà ìjọ pẹ̀lú àmọ̀ àti òfin owó pọ̀pọ̀. àlàkùn ní àì kí n ta ọkọ́lọ̀ ní ìfẹ́. ẹnì kan fọwọ́ apapọ̀ yá yìí ẹ̀gbọ́n bàbá jẹ̀ pásítà àwọn akọ̀lẹ́ ìtàbá àmì ìfọ̀. mọ́tàlá yìí ó ní ìdìbò farabalẹ̀. kí ẹ̀rí wa jẹ́ àbí sọ̀mí. إذا البخاري الحديث علي بن أبي طالب قال الإمام البخاري رحمه الله حدثنا سفيان قال حدثني أبو الكريم عن مجاهد عن عبد الرحمن بن أبي ليلى عن علي بن أبي طالب قل أمسى سلم عمر سلم على الهدن أن أقول على الهدن عمر سلم أن أقول على الهدن على به أولك مقوى فصل وضع وذي يوجد وضع قلت ماذا في هذا الكوى أن أقول على الكوى àdébí ìfà fúlẹ̀ fà fà fà níbi tó kiri àdébí àdébí àti bàbá àgbà yòókù mélòó láti àdébí fà àwọn akpákpá ní káàtì gbogbo ẹjọ́ pè káàtì òfin kò múlẹ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ òun lè wájà jáde níbẹ̀ lọ́nà kòtò ànájú ìfọwọ́ ara rẹ̀ fà ìsìkiri rẹ̀ àti bàbá àgbà yòókù. àti wá ní ọ̀dùnjà ní máa bá wọn gbogbo rẹ̀ tó ti pàkàlẹ̀ yìí sí ìdàwọ́ ti hà ìdàwọ́ bọ̀. Èèdì gbọ́dọ̀ sẹ́yìn kankan lè lórí tẹ́tùmọ̀ rẹ̀ lò lá. Nínú ìlú Lágbáwá, tí wọ́n bá ní jàdáwọ̀ nínú òkun, jàdáwọ̀ ní kọ̀ọ̀kan fọ́sùn rẹ̀ sọ̀rọ̀ ìjà ágbéwò. Ṣùgbọ́n dìzáàrọ̀ ó yàtọ̀ sí dùzáàrọ̀. Dìzáàrọ̀ ìlú Lágbáwá, òun ni ẹranko kò. Dùzáàrọ̀ ilé ń tá a fẹ́ sọ́pẹ̀rẹ̀ o tọ́lá tí wọ́n fẹ́ fẹ́ sọ̀kẹ́lẹ́ ní bùdá ọ̀dọ́ lágbáwá jọ̀mọ́ ẹ̀dá kò ǹjẹ́ ìwọ̀nba ti mà ó sọ fún ìwọ̀nba kẹ́mú ọ̀bá ti dàbí lóhùn. ìyàtọ̀ ń bẹ láàrin baranda ní ìsùn ẹ̀rẹ̀ lọ́jà àti làádà aláàbí làádà tí wọ́n ń gbà fún ọ̀bá tó sọ̀rọ̀ ìyọ̀mọ́ fún ọkọ̀ ọ̀dọ́ fọ́ọ̀mù. ẹ má kẹrẹ̀lé yóò kó kó ojú ọ̀nà bí kò kòkó ọ̀nà ọmọ wa látàdú àpẹ́à ọlọ́run ti kẹ́rẹ́ òkú tẹ̀lé o torí títà lè jọba lórí kọ̀ọ̀kan o bí ọ̀bà lẹ́sẹ̀ lọ ó lè padà jà gbẹ̀yìn. ọ̀rọ̀ ìjẹ́ fẹ́ tó kò sí inú pẹ́ẹ́bí ti bàbá wọn dàkílẹ̀ yọ fifty one thousand àgbà ọ̀kan ọ̀kan jẹ sọ́kọ́ wa padà lọ́wọ́ yóò gbẹ lọ́rọ̀ lọ́wọ́ rẹ o ìgbẹ́kẹ̀ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ náà ń jọ dùdáwọ̀ ní oní ẹtì mu tàwa sísù ní àmọ́ pé wà àtúwọ́ fún ìbàrẹ̀ tí wọ́n bá pẹ̀lú kalẹ̀ orí rẹ̀ dípò pé iye dáwọn ibi tó ń gbà náà wọn ò ní kó tàn lówó alápàtà wọn ò ní kó ìpolówó. wọ́n tó láti ẹ̀sìn ìdẹ́dẹ́ o kí wọ́n tó jẹ dáná sí náà sọ̀rọ̀ àtàtà táyì náà tún lè dàgbà tipẹ́tipẹ́ ìdílọ́dọ̀ wọn wọ́n wà gé ogun ẹsẹ̀ bẹ̀rẹ̀ wọ́n kù àtòrí rẹ̀ lórí ẹ̀rọ tó wà di ìṣe òbí ibi gbogbo tí wọ́n wá ń dá ọkọ̀ rẹ̀ ní okùn bí náà wọ́n fẹ́ẹ́ lò fún nǹkan ní èmi òun náà ní ìpìlẹ̀. Ooo àlùmọ̀ bẹ́ẹ̀ bá kú dẹ̀bi. Ní kàkàrí òun ni orí ẹran sẹ́kù pé ìjọba ń fún ẹjọ́ kan ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀dọ̀ jáde. ṣùgbọ́n Yorùbá gbogbo tó dé ìpìlẹ̀ dáadáa lọ Yorùbá ọwọ́ pé a jìnnà pọ̀ fẹ́sì ọ̀nà àdúrọ̀kọ̀. àdúrọ̀kọ̀. ìmí ìsì ń bẹ sáà àdúrọ̀kọ̀ àkànkọ̀ ọkọ̀ bẹ. ìdáná ìdílá Yorùbá ń pè bìbá ọ̀tẹ̀ ó ní kọ̀ọ̀bẹ ni ó kún òṣìṣẹ́ ọmọ ẹ̀ ọ̀dọ́mọdé àti ìṣẹ́ ti pa sí yọ̀tì tó lè lọ ní okùn. nígbà wo òkun láyè ọmọ yóò ṣe fúláyè lé nígbà náà lẹ́mí lọ́kàn ó fojú ẹni okùn bẹ̀rẹ̀ ni òfojú ẹ̀ ní gbọ́ ṣe parí ọ̀bẹ̀ni okùn tó tọ́ kọ́tẹ̀rẹ̀ ọ̀bẹ̀ni okùn ọ̀rọ̀ èèyàn máa fún yàn nílẹ̀ sí ibà àwọn kọ̀ pàtì yẹn. ẹ̀rẹ̀ níyà àti wọ́n ń sọ fún ìrìwáyà àwọn wáyé wípé wàlà kúndì àléyà sí àn fi dìdáwọ́ sí à ṣé kẹ́sọ̀ láàbò dìdáwọ́ èyí ti gbọ́dọ̀ fún ẹnì tó bá ní kú ní nǹkan kan nínú ẹ̀rìn láti fi dípò owó tó yọ ọ gbà ṣé láàbì wájú ìdílé àbí wàlà kúndì àléyà sí àbí jùdára ti àti jùdára láti ẹnì tó sì bá ní kókè ní sọ́jà rẹ̀ léyà ìpìlẹ̀ táwọn alábáwá náà lọ́dọ̀ wa ní pẹ́ńpà pẹ́rẹ́ o àmọ́ ọkùn lórí ẹ̀ àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìyìn ìgbọ́dọ̀ fún ẹ̀jẹ̀ kankan lórí ẹ̀rẹ̀ yìí àtẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ o alákọ̀ọ́kọ́ ti wà lọ́wọ́ níwà pàdé ẹ̀rẹ̀ léyà àti gbogbo ẹ̀rẹ̀ tí ìbá bá yẹ pẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́sẹ̀ láti lẹ̀ 3000 la máa ń gbé báyìí màlúù kan á

tí tí akọ ẹni bàbá bá ti pa ní nǹkan kan mú ẹran tí ó pè ní tùzà ọ ẹ gbọ́dọ̀ gbọrọrùn ẹ gbọ́dọ̀ gbọlápá ẹran ẹlẹyà ọ̀tọ̀ ní ojú tiẹ̀ ojú kan nù. ojú kejì ẹ ẹ ti gbọ́dọ̀ fún ní nǹkan kan di ẹran ẹlẹyà ọjọ́ pé ilẹ̀ ti dípò owó tó yọ ọba àmọ́ sanwó fún ẹran ẹlẹyà ni àyè fẹ́ràn ẹlẹyà ṣe ìta àtẹwọ́ ogun kan nítorí pé ìnẹ̀lẹ̀ ìwábọ̀ ánìlì màbí ẹ̀yọ́ ti sàmì ìdí ìyọ̀bá fi dípò pẹ̀lú ọ ní nǹkan mọ́ ipò ní ìyàtá náà ọba nǹkan ẹlẹ́yà tí ìtàkùnrin kí n bù pé fúnra fúnra ni mọ̀ wá pé à ẹ̀ kó fúnra títà náà ló à ẹ̀fọ́ ti gbà fún títà náà ló ní ìwọ̀ lọ nílé ọjọ́ pé lóòrè jẹ́ lóòrè jẹ́ lóòrè láti rẹ̀ kò báwọn lá. ẹ tí ọba ní pẹ̀lẹ́ fún rẹ tí wọn fẹ́ bá fún ẹ ẹ gbẹmí kò ṣe iye tí mo fẹ́ gbà yìí ṣùgbọ́n pẹ́ẹ́fẹ́ ọ̀dà ojú kan lò ìbéèrè ọ̀wà wa pé tẹ́ńbà wa ti á bá yẹ fún wa tí wọ́n ti fún lówó tí ọ̀pọ̀ ọ̀dẹ́ ń bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ méjì náà wà lè gbà fún ẹ̀ lè fún tó bá já láyé ní sọ́dá pọ̀ tó bá ti jẹ́ pé ẹni tó ní náà ní ẹlẹ́fọ́ pẹ̀lú àdéhùn bíbá jì torí pé ara ẹlẹ́yà àmọ́ tó fẹ́ sọ́pa sábàlá bàbá ẹni tí o ní bíbá jì máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ fún aláìní o ní sọ́dápọ̀ àwọn náà ti jẹ́ mẹ́ẹ̀. ilé ìtàn yìí náà lọ́lẹ́yà ìjọ fi ìfẹ́ hàn kó lára wa pé ah ẹ̀rẹ́ yìí ìdí imú rẹ̀ ní ẹ̀kọ́ mi o. ìgbà yìí náà náà ti fún yìí èyí agbọ́dọ̀ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ilé ya ìtòkò ní àgbò ọ̀sán jáde ló ti kọ́ sí lọ́dọ̀ ẹ̀mí kan náà lọ́dọ̀ fún ìṣàlọ́ rahman ń ká nàfin ìwà fún ìyá ṣe ń gbọ́dọ̀ nípa ìtòkò àwọn mọ̀sáyé ìdá àti ìpé ìṣàlọ́ tó wà tá a bá ti ń tú tán lọ́dún tí ń bọ̀ káwọn ẹ̀wà ti wá lójú káwá bọ̀ nípa mọ̀nyọ́rẹ́sì tó lè ìlàwọ̀ àwọ̀ ìgbà ti dè ń ṣá àwọn rahman ìjà àwọn ènìyàn ẹ̀bùn tá a ti pàtó láti yọ jù kágbó ilé yìí iná là ń kọ́ sọ̀rọ̀ ẹgbẹ́ ẹjọ́ ọ̀pẹ̀rẹ̀ léyà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ òun náà lẹ tó ń dúró lórí sẹ́gbà láyà ẹ̀ náà èyí lẹ tó ní nǹkan ní ìlọ́tọ̀ níbi kí ni o títí lọ rè kééjú èyí lẹ tó ní kọ́ọ̀lù sẹ́gbà pátákà ní ìbàdà fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ìfẹ́ ẹ̀jẹ̀ àpẹ̀rẹ̀ léyà o

واصلي واسلم على مبعوث رب للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن أهل العلم اشترطوا في الأضحية أربعة شروط على وفق ما فهموا من كلام صاحب الشريعة والنبوة صلوات الله وسلامه عليه فلأضحية أربعة شروط فالشرط الأول والشرط هو ما لا يسقط لا بالنسيان ولا بالخطأ ولا بالجهل والشرط الأول أن تكون الأضحية من بهيمة الأنعام وبهيمة الأنعام في اللغة تختلف عن مراد الشاعر ببهيمة الأنعام فإن العرب كل حيوان ذي فوائد أو بعين من دواب البحر أو البر بعد السماع فهو بهيمة من بهيمة الأنعام من بهيمة الأنعام ولكن في الشيء فرد النبي صلى الله عليه وسلم أن مقصود الشاعر في بنيمة الأنعام إنما على إبل وبقر والغنم ولكن مع ذلك على الإبل والبقر والغنم ولكن مع ذلك فننتفي الشرط الثاني لا بد أن تكون هذه هذه الأنعام أن تكون بالغة سن المعتبر شيئا في كل سياق لذلك قال العلم فلا بد أن تكون سنية فالسنية من الإبل ما بلغت خمس سنين وكذلك في البقر ما بلغت سنتين وفي الضأن ما بلغ ستة أشهر وفي المعز ما بلغ سنة كاملة والشرط الثالث أن تكون سليمة من العيوب المانعة عن الإجزاء وقد بين لنا رسول الله صلى الله عليه وسلم هذه العيوب وقصرها على أربع جاء هذا في المستدرك وفي المسند وفي السنن الحديثة الفرد العادي قال قام فينا صلى الله عليه وسلم فقال أربع لا تجوز في الأضاحي وفي رواية أربع لا تجوز في الأضاحي